àpè ló ti ṣe lọ yẹn. àpè tún lọ. kò sí nǹkan tó mú ẹ lọ. ó ń gbá lórí ẹ̀ orí ẹ̀ orí ẹ̀ orí ẹ̀. old. orí ẹ̀ rún ah. orí ẹ̀ rún. ó wá wọ sọ́ọ̀bù kọ̀ọ̀kan. àdìrẹ́ mọ̀ lára báyìí ní Abẹ́òkúta ibi tí bàbá wa Ìbíkúnlé Amósùn àtàwa àti àwa incoming governor barista bí ọ̀tẹ́gbẹ́ yẹn níbi tí wọ́n ti ń kí àwọn ènìyàn wọn káàkiri ibẹ̀ la wà báyìí ó fi ń dá wa lójú pé ní àsìkò yìí ẹ̀gbá ti ṣe tán ìjẹ̀bú ti ṣe tán kí yewa náà kẹkún wa lọ́wọ́ láti lè mú barista bí ọ̀tẹ́gbẹ́ yẹn dépò gómìnà nípínlẹ̀ Ògùn ẹ wo èrò ẹ wo àwọn èèyàn ẹ wo àjírí ọmọye in fact we are getting there we are getting there we are getting there. We are getting there. Àjírí ọmọye. Ẹsẹ̀ ni a bá fi ń rìn káàkiri ìlú Abẹ́òkúta. Àjírí ẹ̀mọ́ làwà báyìí. Amósùn ti ṣe bẹ́bẹ́. Amósùn ṣe bẹ́bẹ́ lọ́wọ́lọ́wọ́. Ah ah. No. We have a good leader in Ogun State. Ìbíkúlé ọmọ Amósùn. Ìbíkúlé Amósùn Àjírí ọmọ oyè. He's doing well.